aluko wakoluhu adakalahu lahu jannata kọlọ́n kìkà kí ni adakalahu lahu jannata lẹ alamaka na minel amali ẹnẹ dúú kìgbọ́lì jálíọ̀ mẹ̀mẹ̀lẹ́lẹ́lẹ̀ gbogbo túgbà níbi isa kejì bàrà àmì bí kumadu tsọmọjọ bẹ kékejì ọjọ bẹ kí ewu tsọjọ lẹ tọ anabi sallallahu alayhi wa sallam ni adakalahu lahu jannata ojadu jihar janna alama kana minal amal ojú kọlọ kéde hùn ẹsẹlẹ alama kana minal amali amakpatsi kọla ojú wewe ilé ananadu anatehun anatehun alama kana minal amali kọlatsi wa nyanyanya kọlọlẹki wa lẹ yàdé hɔ katu kana tsi ngini ama yi kana tsi hula hulu ọjà dùtẹ́hì aljanna hadihi jumlatu jawabu shart ikide hun cukpakpo ohi ukọ kide hun wafi riwayati adakhalahu lahu min ayi abuwa biljannati samani ya ta sha'a ọjà mutu aljanna lọlọ ọgbọdọ àmọ na mẹjọ maka ṣẹjọ machi edu kìrẹjú qala hafiz hafiz chika ma'ana qawluhu an ce ta kolan alama kana min al-amal ojú kọlọ kìdé hùn ẹn ce ta alama kana min al-amali ojú kọlọ kìdé hùn iṣẹ́ àkíní olóbi dúkìá kàṣe máa kà ẹ́ alama kana min al-amali iṣẹ́ àdúkìá kọlọ bẹ̀rẹ̀ ẹ̀ alama kana min al alamakana ó jẹ́ nkì lójú minel amẹ́lì pé òkọlọ́ àìmí sọ̀lá hin ekìsì ẹ tọrú kì á tọrú àwọn fasadin ekìsì ẹ kpabiẹ kì á tọrú alùkì màánà ọ̀là ìkìdéjọba yà nà dùn wáyé dẹ̀ lẹ́yìn ahali tawhidi tó dà mí bẹ́ẹ̀ kùmà ní tawhidi láàbùdàlẹ́hùn mí dùhù lẹ́lẹ́jẹ̀ nàta òtútù ìjẹun máa màánà gùdù sí àlẹ́jẹ̀ náà. oya hata milu alekuma otuhuma alijana ya aleki amdo gbogbolo oya hata milu an yakuna ma'ana qawluhu ili ala ukolan likala ya mdi hakini alama kana min al'amali ojú kọlọkìdéhùn lẹ ayidukiluhu ahali jannata ohun yadu ami bi kumatsaba alijan abi alijana lẹ talijana yada bi kumatsaba alijana talijana. ala hasabi amalihim oji aluku kolomade labiru ejiko kullum minhum ko nene duma fi derejati enene doji onyogba eyi aljanna to alama kana min al'amali la won shakini ami group amu chemeta anagudu taljanna roni roni roni ami be kuma date sabikuna sabikuna sabiku bil khairati bi idhnillahi made hal janna firdausi kina be kuma doa na doa na doa na gugu tal janna iye kejo qala qadi iyadi kina kwa wanda qadi iyadi ma warada fi hadisi ubadata an magba ku be hadisi ubadata masamit yakunu mahsusan ishahuko liman qala ma zakarahu sallallahu alaihi wasallam oye neki kayon kanabi sallallahu alaihi wasallam kawo alaihi shakini man shahida an la ilaha illallah wa anna muhammad rasulullah wa anna isa abdullahi wa rasul oye na du kidejun abele ki kawo abele le oye na fi olwa du na tehi aljanna wa qarrana bi shahadataini takma mi ami kalma shahada le ma hugo da ma hakikatan yau cuci al-iman wani iman والتوحيد باي توحيد الذي ورد في حديثه يكما غبواي حديثي عبادة مسامي فيكون فيكون له من الأجر taki ani ladahun ma yarjihu ala sayyiatihi ladahun lele eki ana tate eki ana na tu kole bienenle jakine ne du kojo ile cheun kuma okolo onwago kihasanati yarjihu sayiati baki o ọmọ alijanna àwọn ìṣe sai dai alama kana min al'amal alukici nana yana alijanna nana iṣẹ́ kẹ́kẹ́ ìṣe yana alijanna kẹ́kẹ́ òun lẹ́sẹ̀ tẹ alama kana min al'amal yana rẹ̀ jukú ẹnẹ dúkù kọ́lẹ̀ yọ̀hún kìtẹ̀bí ẹnẹ ń lè mẹ́ ọmọ alijanna àwọn ìṣe ẹnẹ dúkù ṣíríkà làdéhùn kọ́lọ́hún. enyo wa tebia na le gbegbe le nu ena be juko amukɔlɔ mɛ kitsa bɛ yen no mɛ tse ki ɖe yi take ma ne kitse kisiri kama de hu gɛ nu o ma ŋu ago kitse nke bia ne wɛ ki nya te ya ya nya te bia ne ya tse ni to hi ya ne siri na na le hu na ta tehu na yàrá lè tehu wọ́n emi nkún ilà wàrí do ha túmọ̀ nùnà jí lẹ́sìn nà tẹ̀kọ́ wọ́n nà zẹ́rù zọ́ọ̀lì mi nà fi ha jì sí ya ti hàlì wọ́n ṣe àkíní fọ́yẹ̀kúnù mínàlá àjèrè má yẹ̀rì jíhù aláṣẹ́yì àti ìṣẹ́dójì ládàá èkì ànánà ti ẹ̀bí náà wọlé. wayujibu lahul maghfira kake amdo chuchu ebie neki lada tulele emdo chuchu madu baunke odo na ani zinu bia o katititi hal yanan wa rahma oja leju momi ama atakojo kiduba enyo e ki tebia ojo kimenyo adu ojo e adu maja ibi adu waduhulu jannatu awwalan wahilati taki ana tinye aljanna ejodu ejodu pale gbogbolo awwala wahilati jina mi be kici set ejodu kuma gutu aljanna jina mi be kici set ekeji jina mi be kici set eketa jina mi be kici iuna maluta oje kidu ati abi unan amma eni ku kolonyeun ki tebieneli yana gurte haljana awwala wahilati ehi set ejo dudu gbogbolo ya lalu na ti haljana yi je kuma wata hami belere ọla chika wala kuma fi hadisi utuban kuma wace ba ga fi hadisi utuban fa inna allaha anabi sallallahu alaihi wasallam fa inna allaha harrama ala man qala la ilaha illallah ọjọ́ mbuchi haramu wo naki jele nekie ni la ilaha illallah ẹ̀hùn chukọ́nki yẹ́bùtẹ̀gì bizalika wọ́jẹ̀hàlá èkì àti ọjọ́ ohun ìyá pébe pé ohun abẹ́lẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìdúkọ ní ṣídó ìdúta ní ṣọ̀kàgà ìdùnnú ní ika ki kígbọ́n rájì pé ohun ìṣe áà yẹ́bùtẹ̀gì bizalika wọ́jẹ̀hàlá torí kí nìrọ mẹ̀kú gbòòwìn ẹnna lójú kú kó olùhù kú ọgbà dẹ kó olùhù yẹ́pùtẹ̀gì hmm? kó olùhù wọléhùmá kókòlóhùn kàyẹ́ni wọléhùmá kìkàlẹ́ pé hadisi òtúbá ni ayi buhari lẹ́hùmá lẹ́ buhari gbàwá wọ muslim pa muslim. isehihe ihima ihe tọrọ tọrọma méjèèjì bí kẹmàlìhì pa ẹ̀pọ̀kọ́n ọ̀háza tọrọfù mínhàdí sí tọ̀wìl ìkìdẹ́ ìkùmàdó àìsí ebùmàbù tọrọfù ẹ̀kọ́ dáhùn dẹ̀ àbíbọ̀n dẹ̀ mínhàdí sí tọ̀wìl kí hàdí ekide gbọọlọ gbọ́ọ́lọ́ àkàràjàhu sheikhan ìkì buhari pa muslim gbawa mẹ́jìlá kí má kìdọ́mọlẹ̀. ọ̀la wọn ṣe nana àmọ́ ànáká ló tó yá yàkà kọjá ní fúlọ́ ọkọ̀là ló gbó ìkọ̀là kìdẹ́ àlùtò hi sẹ́rì ilẹ̀ ọ̀gá ní lẹ́tà ehi ìṣínayá kìdúpẹ̀ kàtsọ̀ kàtó ojúhùn kí á di ìnẹ̀láha harama ala alanar man kọ́ọ̀lá la ilaha illallah yabtagi bidalika wajahalla ṣínayá kọjá ní fúlọ́ ọkọ̀là bẹ́lẹ̀ dẹ̀ òun ṣáyà kìdẹ́ sọ́rọ̀ tó lukuman ikọjá nfẹlẹ akini wọn mẹyìn yusulim wọjihahu ilẹla ìdè mọlẹ ìdè olùtàfimẹlẹ ọgànnà wọn mẹyìn yusulim wọjihahu ilẹla wọhu amuhusinun fakadi stem sẹkẹbil oruwatul wuska ìdè himẹ akutọgba mẹ akutọgba mẹ hekide hekide ohun tiẹ heke alẹ kpaala lọtọ yìí oye ŋun kati ni ka kɔla yi ɛdze mi bo kuma bebi amigo wosu lɛ wɔmɛn yusulim wɔdze ha hu ilala ɛnɛ du kihɔ la ŋu sɔrɛnda kitɔ la ŋu nɔ lebɔ deɛ ɔdze ne fɛ yolo lebɔ dze ne fɛ yolo abo na tsi tɛsilimu wɔdze ta ɔntsi yɛni laa ilaha ilala abeki asihadu an laa ilaha ilala wa asihadu anna muhammadu rasulula yahabɛlɛ kalmɛ. ومن يسلم وجهه الى الله ده اما غبدو يون تشاكا سرندا وجمه ide wòle tàbí mẹlẹ nàti nkùmẹ gbowó làwọn a kpaka wòhùwà muhusinu aliki akakpa lóyún ita kadabẹlẹ katitin wòhùwà muhusinu taki mu dẹni kì á tiẹ nyọ lè bọ ayi muhidu yàdọjọ do katiti yàdọ òmùnà yàdẹgọ kpọjọ ìṣìṣirika nù wọ́n jẹ́ nífẹ̀ẹ́ lẹ́ni fọkẹ́dì stem sẹ́kàbíl òrùwọ́tìlúwọ́sùkọ̀ọ́.

lanfisa malaha ìṣègbọ́nyin kò èkì tsénu kpahi ìkùmánì kọ́dán tó ó jẹ́ lẹ́lẹ̀ mẹ́lẹ̀ bí láyìn lálùkùn òhàdá yẹnu jẹ́ kìdẹ́ yìí yẹnu kìkà kílá ìlàhà ìlàláhù kì takuna kìtsì haramu yìí bí kìlá fìmẹ́yẹ kúlù ha ẹni kìmúdà kàkílá ìlàhà ìlàláhù lẹ́ wọ́húwà yẹ dùú gẹ́rẹ̀ láhì kì àwọn dẹ́nẹ̀ múnẹ̀ wà mọ́yọ́njọ́ lẹ̀ bi khilafi ile de abu kuma kaino yana da jiko bani inna allaha harrama ala nar man qala la ilaha illa allah wa man qala la ilaha illa allah wa yad'u ghayra allah taki adene mbene duki ni la ilaha illa allah ya wodene mune yad'u isheshi abudu mage kaino yad'u ya do ya kere do ya jagili do ya gbalko do ya allahu akbar ẹgbàdo báyà kó lóta fi kìdẹ́ ìṣẹ̀dọ́gọ́pà yìí ikọ̀ àmàpàdú tọ́dọ́mídọ́mà lulẹ̀ yẹni bí kìlá fi máa ń yẹ kúlò ha ẹni kìákàkìlá ìlàhà ìlàlà àmà wọ́húwà yẹ̀dù rẹ̀rẹ̀ láàyè yà ń dà dẹ́nà múnẹ̀ wà máyọ́jọ́ mẹ́gọ́gbà hùn lẹ́gẹ̀ mẹ́ṣẹ́ líbà wọ́yẹ́ stẹ̀gì sùbìhì tákì àwọn tẹ́nà tẹ̀pẹ́ àgbàtà nẹ̀kọ́ kugbene mune ene leki atena ti agbata ne kugbo wi min meyitin ene le sele ga sele kume lele ja sele ga ma sele yo hayi odo mali ene le sele ga le ila le kume yani o le ya ji go supo o ma ta e sele go me o ma ki yan me o fo na dúkìá tí ẹnìjú mẹ́wàá mẹ́wàá bí égbà mẹ́gbàá wọn kì makota kidakidai kisha ngodo cha mnyoko ko kigen ayo qur'ani bai hadith alif sallallahu alaihi wasallam yana ne duki aka kila ilaha illallah ya dana mune ya mayojo wa esegi subihi taki awon tina tiko kugbenele ya dana she goes enile ki adu she goes yi mimme yitin enilele isheliga shelekume ane madamaliku bamda biyomoke isheliga lekume awgo iban abake ni lele ikpe kutan ama idomo egbelelen ema kini atikutu ni ise ne kuma tono ise ne kishi shirika oyo yin shirika kacha kparun itina tiko kugbo ne ise ne kishi halal ya ise ne kishi shirika ise nko na gugu kelu takidi akpe o esi tiko mi kamina ara megwa bi ohun de kake ama otunyaji pu yami nara megwale due atekele chi halali chi ishi shirika chi ama one lekume ebi akpe taken o ana begi ku e atekomi che kemi nara megwadu mitan emde shirika me tedon ilekume abeki idedeju ide humen ideju kani dugbo mune ẹni ó wẹ́n náà bẹ́ẹ̀ gbó kẹ́dẹ́lẹ̀ ẹ̀dọ́ máa lé mi o ẹ̀ àtẹ̀kọ́ mi ṣe kẹ́mi náírà mẹ́wàá dùn mí tán ṣíríkà dẹ́ ajeli hadisi ka nabi sallallahu alaihi wasallam kini shirka che maja ti ha maluma ajeli ajeli amete mpasara nko ogwe yem dabate imulu shirka en kete keka ke chi halali e eu go keke um di halali ukola kete kai ama che un ke le nele ju peju chati komi ke de mabe mita takamudun halali ohun ise ama elun ni domon takeno chati komi ke de mabe mita shirika dɛ abɛki lekumɛ naam. ɛma kele nu wɔ katuka wɔn dɔm ìpínlẹ̀ yẹn ni one ɛlone takɛ wɔn li gbɔn nika ɛmatsu ɛn ina du kunatsi ɛmatsi ɛbɛn ina du ɛtsi etele wọn kó tẹ tọka ojoji gẹ ìṣeun kẹmúdù akíní ìmọ̀tsòun ìṣe ni hadisi kanibu sallallahu alayhi wa sallam adodo yìí nílẹ̀ anibu sallallahu alayhi wa sallam ó jẹ́ nẹ́ka ìṣàdékùté ó kà ṣàfẹ́jú ó kà ṣọlá wọn ti kwa takuma do tsanana ìdéhìrẹ́ alùsàlìhìn takuma láyé kalẹ́ lìá yẹ́nì. Yani, sabil sabil ibn sabil kadin qata'a bi al-hibal wala balaga li al-yawm illa lillahi summa bika yani o eno batawale eno batawale e eju kulengi ni edo mi bome ingi ni go bataw mi mu ina ndu ki adu mi tun mi ingi ni kiden si oje na fe yolo lo lewe kiden do tan ke abele chi audu keka imachu eni chabe kem du damayo taka kini lɔlɛ do kɛkɛ firi mɛ amudamu do direct tugbanilɛ kɛ ɔdzɔ court tiyan ɛwɔ e by court koko tun ye siri kaza lana do edziko amudabi ake o lɔli mɛ toru hudza ŋutɔ gba yɔnyɔ mɛmudabi ɔmɔ mɛ yanni ɛnɛ du kia kila ilaha ilala kia dena omuna ama yɔdzɔ kia ŋuti na ti koku gbɛne kitsɛ ne ku abɛkɛ ne kima dɔmɔ la yɛn fɔ o ɛni lɛlɛ ɛni ke tseku duni wala yɛ doro iya ne ke dɛbi ɛni do guyun itsɛnu alike ado ɛni ke dɛnu lɛnu ni iya ne ke kpɔ na yun kama tara alehi aksar xɔlik mɛna guyun yɛ kewu yɛn dɛ bɛ gulu kumɛ eli yɛn ni ke dɛ o dzi lɛ ami dɔna hmm alukuma tsi dɛ o dzi lɛ amu nɛ wɔ ha o la yi ami be kuma nɔla la bɛ yi wọ́yìn kọlu ha iṣẹ́ nkùmà kíní la ilaha illallah takùmà wọn kọlu kọlá bẹ́ẹ̀ máa tsọ́lu iṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀mẹ́ nkùmà tse yìí fọkẹ́dì tẹ̀lẹ́ bẹ̀sù bímá yóná kídò ha màtsẹ̀lẹ̀gà kútì hẹ̀hún kí àwọn hìlá ilaha illallah lẹ́ tu nẹ́kọ̀dà ewu tu la ilaha illallah lẹ́ tsẹ́ ń kì kì máa hu jì dẹ́ àmà tákì ìhu jì.

walakwa wenshi wala tanfa uko iluha illa la ilaha illa allah la ya ci kuwana duki kano illa bi ilmin ce kpauma umelele bi madiluluha iki adunga ehun kila ilaha illa allah laka nakiyan iki ciye egwefe jali wa isibat nafiyan nefien eke ahụ gbada amọjọ chaka nnukwu wọ isibata ntaki amọjọ na efe ya olu katiti dugbanyane wọlijahilu bi ma'ana ha ene dukici jahili kima metahun wọnyin kọla ha dagba kimila ilaha ilala odutalo aka latan fọ ahu ya chekun lijahalihi todoje chubihun lẹlẹ bima wọda atilahu mọdi a idu idu na tu ŋa gbokitsikpẹ madunatan ala na ro juko oji la mo la kide won de o ka tuige ikide sherihi won adul le peta amda bi e ho fatu majid ke uh, page 52 wa utuban bi kasri ham muhmalati ba'daha musannati fawqiya summa muhida ibnu malik taki mohida ma malik ibnu Ah, amuri ibnu ajilan al-ansari ẹni gidẹ sami bo medina awinṣe min bẹni aslam kuya bo bẹni aslam ibnu auf ọmọ auf sahabiyu sahabi awinṣe ohun tí ó tó bá náà sahabi anabi sallallahu alayhi wa sallam ṣe mashuhur ẹni kejú àti mọ́ ìṣe maata fi khilafati muawiya adikẹgbà kí muawiya radiyallahu anhu déwújọ́ fẹ́ẹ́ ohun ohun kwe wa akharaja buhari buhari wọn ṣe dàdísì du gbàdísì àgẹ fi sahihihi ihe tọrọhun bi sanadihi ihe isnadi ohun lẹgba agẹdẹgẹ ẹnna ìlàgbà kúgbọ ohun ké an kọtada ta kúgbọ kọtada kọla ṣíkà àdásánà anas ẹnna anas ṣe tuwo olùkà ibùnú malik ọmọ malik anna nabiya sallallahu alayhi wa sallam yana anabi sallallahu alaihi wasallam wa mu'aza bayan mu'un wa mu'aza radifahu ala rahali adika gba hmm naam eh o ma ki kola oju mi adika gba mu'az ide pa nabi sallallahu alaihi wasallam jawon re kola taka nabi sallallahu alaihi wasallam ni ya mu'azin yanwa mu'az qala labbaika ya rasulullah لكن نعم لبيك يا رسول الله وسعديك قال يا معاذ ekejige enwe muaz qala labbaika ya rasulullahi wa sa'alayka eketage qala ya muaz anabi sallallahu alaihi wasallam enwe muaz iji tori ki muaz ma gbo ni oyin adon meta inu todo oyin adon odon meta to negwa ihe do ihe do gbogbo onu meta to dehun ehun ti be me ko ogbodo on duka ma mi be koko ka attention ye ki dugbo onki allahu akbar qala ya muaz qala labbaika ya rasulullah wa sa'adaita wa sa'adaika salasa unmeta qala takeni ni, min ahadin yani inene dun yashhadu an la ilaha illallah kí agbèjálẹ̀ àkínẹ̀ dúkùmárà rẹ̀ ń tí ọjọ́ nẹ̀fẹ́ olóka títí wa anna muhammadan rasulullah yàwọn òbí yàrá kí náà níbi muhammad sallallahu alayhi wa sallam tí ó ní tí ọjọ́ ìṣe sidikon ọjọ́ gẹ̀ẹ́sìkíá mínkọ́lbì yìí pé ẹ̀dọ́n ìṣẹ̀lẹ̀ ìdúkọ ní ìṣìdó ìdíta ní ìṣọ̀kara ìdùnnú ilá haramahulahu ta'ala alanna ṣé kọjá náà fẹ́ lo kí mú imúdu tìlìfọ̀ tsi kɔdzɔ ki mɛ ne lɛ do tseli fɔwu na ega la dze na do dziko ɔdzɔ heleki ɖe tse wa mɔ na ama ana ana gbalu le taka na di hadisi ha ele doke yani ama bi khilafi man yaquluhu isojoje ne ki aga kila ilaha illallah ama wa huwa yad'u la ama ya dana mune wa manyojo wa yastagisu bihi min mayyiti yati na teku kube na eku enile don minus enile ma ho kabele le ma enile minus ko bi khilaf man yaqulu ha wa huwa yadu ghayra allahi wa yastagisu bihi min mayyitin ise nkojo ile chewe kaka kila ilaha illa allah kiamudi oji sidikon min qalbihi ogasi akwihe dome illa harama allahu ta'ala ala nari shi kojo kimdu ci haramu wuna kijalan fokola o mu'az yani ya rasulallah yani wani cojo sallallahu alaihi wasallam afala ukhbiru nasa wala kideke kamiha nana dinabali amunen fayastabu shiru toluka da maki bon ene du ko mu majali akini ya de mu ne adego kpojo ni me ichi chebon chode ni che ya de mu ne adego kpojo me ne du ki hele mame ki ashabele me koja na vila mudu chi haramu na wana dina bali lewa munen qala aka nabi sallallahu alaihi wasallam ekid na bali umano tudan ki izen yete yetakilu turuk matola noki ló kuma wọ́n la gbéyàn má tọ́ la nọ́ yídábẹ́lẹ̀ lẹ́nu igi má ṣiṣẹ́ bọ́ gẹ̀ni làákà tó kejì ha di kéye kọ̀ làákà tó kàtó kéye ẹni èyí yìí wọ́n ṣiṣẹ́ bọ́ ni làákà tó kàtó ṣe náfìlà kéye ẹni èyí yìí wọ́n ṣiṣẹ́ bọ́ ni làákà náà ṣe kẹta kí tọ́ la nọ́ kè àmọ́ àkábẹ́ yìí. wọ́n á bi ha muaz inda mọ́tì yìí muaz ìṣẹ̀mínà bá lè kí dẹ́ edu àdìkẹ̀ gbà okun ta asiman yàtúkù torókìá ki olevi ana ru ejiko atsokpo torí kí amu dẹ́nu olevi jẹ́ngi wọ́nyọ́ wọ́sá kabi sẹ́nẹ́dì ahar mọ́ ọ́n ṣe dùn alọ́ ọ́n lò múnẹ̀gẹ̀ hadasina mu'tamara yani mu'tamara ṣe tu olùkà kọ́ọ̀là ṣe kà sẹ́mìtù àbí yẹn òun ṣe gbọ́ kí bàbá òun kọ́ọ̀là kí á kà anasan yẹn òun ṣe gbọ́ anes kọ́ọ̀là kí á zakara li anna nabi sallallahu alaihi wasallam yana na ce kawo ka kini annabi sallallahu alaihi wasallam qala li mu'az ibn jabal ikawi mu'az ma jabal man laqiya allah ana dukila na dik bojojo na la yushrik bihi shay'an imadi imadi shirka amajo keken shay'an shay'an dun dakhala aljannata ya ta aljanna babala ŋun du ma dɔ shirika dagba ŋun du kuma hulu bunu akena ma bɛ si shirika si dagba si hulu ma bunu rabɔtɔ ke torí ɛ ma kpɔtsa ni ma kɛ kpɔtsa nù dagba si hulu ma bunu ŋun e akena ma bɛ shirika dɛ o rabɔtɔ ke o torí kì í apieli tɔn torí seyi an ɔjɔ ka o seyi an seyi shirika li apieli tɔ kɛkɛ mɛ akanya li amɛ dabi kó nèkí nomi ɛfɛ tɛ takesuli amukitɔ tɔ ta esi lɛ kide kɛkɛ kedu ɛwoli ɛdze <laughs> mɔ gɛ ta esi ɔla nu gɛ ɛdze du gbɛ gɛ pɛkitsɛ nkɛ mali ni mali todo ɔdze ani sɛni eh, sɛyi an kɔɔla tsika ala obesiru nasa omo azi ɛni tɔ ɔli kide ha ɔna duna bali mu amunɛni kɔɔla la ɔni sɔ sɛni a ah, eki ka amunɛni tuma nɔtɔrɔ kuma tsi kɔlɔ kadi ni islam ki ɛtɛ nɛ ki ukpa yi nɛta ini anabi sallallahu alaihi wasallam ni omi na atsoko tsɛn ka wo ka ama ha yi ayɛ tɛ kilu tolu kuma tɔla nɔte le ke kuma ma ŋun atsi jihadi fi sɛbi lila yi gɛnu tolu ɛn ka di se la do ŋa yi inde ku ɛma sisiri ka ama yɔjɔ gɛni mɛ ɛn kɔjɔ do si halal ɛmu si halal ɛn kɔjɔ do si haram kɛmu si haram siri kɛkɛ du dɔ gɛni mɛ yata le dzɛna tɔ tsɛn ka kote ɛgulɔ kanibi sallallahu alaihi wasallam ka yi tseŋu kene tene duu kia me dɔ kene le be kene mu ne be ŋu adzalu ke dza kene mu na ŋu awu do ehi islam ge daa wa ŋu dɔmɔ ge no aa me ŋu du kitseŋu ŋu ka ya ŋu dɔmɔ ge tora bela nebi sallallahu alaihi wa sallam yɔna kpa anyi muaz toru kiki kan ama aki muaz ati ne aku ke ihu ka to ama kpatsi kɔla wo dzi ikpɔna kɔdzɔ anebi sallallahu alaihi wa sallam kpɔna anyi muaz kika yi dze dudu ni. kpa ka kimoazi aka kulubia ne olache woji hun gbali amayo kuma ko kama hun shakini ehun kichi kanebi sallallahu alaihi wasallam kpona anyi moaz kiki e le dudule ọdà àwọn dọmọ pìó ẹhun kìtì lẹ ìdó tɔ itse ŋu kue ma tɔ la nagbe nime itakpa ma ama tse ŋu ke gbɔ ke tɔla nɔ tɔ ɔwɔna olevi omu ne wɔm bi tɛgɛ kaka le ti ha si ha yi ɔdo imda imda de dzɔgba na wa ohun tse ne itsitsirika ni tse ŋu du ine ŋu du ikitsitsirika ama yɔ dzɔnu ama olevi ŋu tse ti la da ŋu le iya tsitsirika ŋu olevi ŋu yatse ti la da ŋu le. ẹnì kò lébi ń àti ládàáhùn lè kéhùn náà yà ló ta yàmẹ dojú kó tọ́lábẹ́lẹ̀ àmúkọ́lọ́ ẹ̀ṣẹ̀ wádìí ní islam yà jẹ́ ládàá gbọ́gba. wa ahabara biha mu'azi inda mawtihi ta'siman taki mu'azi min bali dudu adike gba okun ke wasaka bi sanadi akhar aha uh -huh. حدثنا مؤتمر قال سميت أبي قال سميت أنس قال ذكر لي أن النبي صلى الله عليه وسلم قال لمعاذ بن جبل من لقي الله لا يش لا ي لا لا يشرك به شيئا دخل الجنة قال ألا أبشر الناس قال لا إني أخاف أن يتكلوا أنك تكما ريبيتي ene kigbe anu wa hai sojoji ene kigbe wa toruko majala kini ene ne ne gba ila adego gboka titi ihai ok mu tamara la gba ku eh ene ki ene ku gba ugbo kultu yana wace kakin kwalata ki fọnụ fa nubayyinu bi hadha ya yana ma chabire ojo gba mu kola kidai ma'ana shahadata an la ilaha illallah en kici te shahadata an la ilaha illallah kanib sallallahu alaihi wasallam kola oji hun wa annaha tatadam tatadammanu tarku shirk ise kumola beti shirka no e ka kila ilaha illallah me eti shirka no liman qala bisidiki wona du ki habala ka ojo gaskiya wa yaqinan kpai yakin etori hedo wa ikilas kpai ikilas ẹ̀hún e mẹ́ta màá ti nìyí e dẹ̀ ẹjọ́ dúdú kẹtí ṣíríkà náà. sẹ́ńkùnà àkílá ilaha illallah mẹ́ ẹ̀ṣì bàrà àgbọ̀n dúró kùmà dọ́ ṣíríkà yánà lójú kó tọ́ sídìkì tsọ gaskiya eno gaskiya ekini ifilikin yana da yiko shi a kina lo ekina ka ke hedo eke akan wa yakinan ke ano chiki wa ikhlasan ke awon hugu efe agbade epojo na efe yolo qala islam shaykhul islam ibnu taymiya won chikage ah وغيره قام بمنه في هذا الحديث وجو حديث كده ونهوه بولان أما حديث أبلل إنها يعني حديث كده فيمن قائلها أبلل دكو في من قالها في من قالها أجنك هكا كن لا إله إلا الله ومات عليها كي ألقوا جون kẹma dza at dẹgulu kiwa hẹ yada do dziko dẹgulu kiwa moki dẹtẹn tako ŋu lɛ emu dɛnɛ kia ɔgbɔdɔ nkuru kodzi ŋu gbogbo anɛ ele bɔ emu kpahi do ŋu bi kɔli yi kpa kɔla ŋu xɔli sami kɔli bi yi tobi anabi sɔlɔlɔ sɛ ni xɔli sami kɔli bi yi ŋu yi ka yi xɔli sami kɔli bi yi lɛ kimu di amɔda kumatsoli le yana ɖo yani ɣeyɔrɔ shakin fiha ikim dana kia tsi kani kani bisidiki wodzɔ gaskiya lɛ wɔ yakin kpai yakin ɔtsiki fɔyina hakikata tawhidi todo otsotsi tawhidi jali ɛnkumadɔ tawhidi injabiruhu ilalahi ta'ala jumlatan one kimo gbɔdi ɔra yi ŋu ɔgbɔdi wọn tsaka lɛ kɛ tɔnɔ ɛnjaabi kɛ hu yɔ ɔra yɛ e tsaka kɛ hu yɔ nyɔdzɔ ɛnɛfɛ yɔ lo dzomlɛtɛ kpakpo yana do dziko faman shahida an la ilaha illallah tirabana du kigbijali akini la ilaha illallah khalisa min qalbihi ekitsɛ gbɛfɛ kuhɛ dɔn dakhala aljanna yaguti aljanna lè anàlì ìkìláàs tó dún ìkìláàs lẹ òun lẹ́tí huwa húwà ìjà ok ìjìzàbì kótó ìjìzàbì nàdó ìjàbì le ìjìzàbì kọlbì ìlàlà kónà kí ẹ dọ̀ ń rọ kónà kí má dọ̀ ń du wọ́jẹ́ tààlà nàtẹ́ abo nà á dọ̀ ń wọ́jọ́ yìí ta bí à ń yẹ zunubi eituba chikuo gbodami zunubi taubatan nasuha tuba ikichi ojali ashe ma kishi taubatan nasuha mele tubu ila lahi taubatan nasuha wa iza mata ala tilka alhal ishe kuna lukuja lilele nala zalika yana kuma kale yau yana dakhala aljanna yata aljanna e hadisi ejo dudu yani awala wahilati ejo dudu ine ine na lugbodun kpala ti harjana ojo ke ile abele cewa fa innahu kad tawatarat al ahadisi yani to da ma hadisi cewa roni bi annahu yakhruju minan nar ki ojo na ni mana dudu ko huna man qala la ilaha illallah ne ga kini la ilaha illallah adisi kumado ayi ya yaka wa ta ɛna neke ma mɛ tra yi ka gu adisi edzo do ha yi mɛni mawuni si haram wɛnɛ kie kaki la ilaha illallah kia ya na ŋu na dze la ŋu adisi eki da yaki maana do do kuko ŋu na kaki la ilala maana do kuko ŋu na ɛŋu nɛru meju ɛŋu afito he. Uh abireji dɔ mɔgɔ baki ahan. yana kina lumuna ga alaikum salam amma kuma mamaci ikpe ko kuma rufe falikena kaji abin ba ke wuna mai idan bai mata ma ki ne ma adina an ku imanu ku imanu ka me ne bala Allah da lauce ku ci mu abu abu arab abin ba ke wuna ma ya ba Allah kila Allah abu arab na'am kaji ọjọ́ ya so ne du ta ti la ila ila o me kuna ra mu ne ku ko kola mẹ́ta demi ne ne ki ne ko support eh ana la alaikum salam ka kuliba na ho la pa bia zuni eh okay zuni bi uncha tilada leba okay okay okay me akina nyo che to aha zuni bi tó adịsị edzo dudu anabi sallallahu alayhi wa sallam ɛni ɛni du la ilaha illallah kɔɔlisan min kɔlibihi kìsɛ fɛkpe ɔdɔn gbogbolo awɔlu wɔhilɛti dudu na yalo dudu yana ti alijana awole wahileti ejo dudun ti alijana gbogbolo ti alijana ya loyi icheun kukola ebienun ma tenyɔn len ɛdi ma kini ise nene lɛ ebienun wa tenyɔn le ama sirika de hi kukɔlɔn tun kukola ebienun tenyɔn le lɛ yana si sɛl ewu nata <laughs> maa nata yi sɛl. taba ki shirka dai hun amma jina ya ga yakin waya ga firu madu na zalika ma ya sha amma amma pakide yan kuma no do noju yin eni ki ka ena be ojo sha ahun be ki sha ojo che on lele amma ko da hun de ene du ke bi ene hun ki tenyon le ya lo te huna amma chen ki che ka kila ilaha illallah le ya cho gbegbe le ehunan eni ki ana cho gbegbe le ehuna ṣe ní kìdágbà kí akàkílá ìlà ìlàláhu yà á ṣíṣírí kà pọ̀ ẹlẹ́tsọ̀ gbégbé lè yànnà ṣe yànnà ẹ̀dọ́ ẹ̀dọ́ ẹni kùmàlà náà dúdú hùpéhù náà yàtọ̀ tódú yàhàrújù màkàí yàhàrújù mínẹ̀ nàárẹ̀ ìdéhùn takuma dúdú hù yìí ṣírí kà dé òkọ́ lọ́hùn náà àmà yìí náà ṣe prison náà ṣe tẹ́ ìṣẹ̀lẹ̀ òun náà tó dẹ́hùn òkọ́ lọ́ ẹ̀rẹ́dà kìíní àmì ìgbé ilá ilá ilàlá o kú kọ́lẹ́ bí ẹni ma ìjẹ tẹ̀yàn má lè màná tẹ̀wọ̀n náà kpọ́ adisi kìdá ẹ̀dẹ́hì adisi kudu kọ́lá mẹ́hà ẹ̀lẹ̀ ẹ̀hún kìtsi kanibu sallallahu alayhi wa sallam kpọ́ nyina nyi azi kìkì kàn àmì ìgbé kpọ́ má ṣiṣiri kàn ní kú kọ́lẹ́ bí ma là tẹ̀yàn má lè ìmá tse kú má la nọ́ọ́ kú kọ́lẹ́ nyọ̀ má yẹ má tẹ̀ bí ẹni má lè ama ama ma ṣe ṣirika gani ma kẹtọ ni ma ṣe ṣirika gani taku ma kó wuwu ebi ẹni agbègbè ṣe ń taku kọlọ ebi ẹni ma ilẹ̀ atẹ̀yàn ma lè ṣirika yà dé hùn ẹlẹ́yìn kini ama kpa e, adisi ekide yi ide ha adisi kuma kini ẹhun kìtsi kanibu sallallahu alayhi wa sallam kini muaz kiki kani dẹ torí ṣe ma ma ka ṣe ma ó kẹ kẹtọ la náà wọ́n ṣiṣẹ́ bọ̀ gẹ̀ ama elu kí alo ẹ̀bọ́ la wọn ewone ehere ekpabie egbagada boma one e ọkọdọ ẹni ká ebi ikú àná kékeré kpọkọ yẹ ẹjẹ màkà o ma kọjọ màdó ma rékọdù ŋdjọ wẹ́n mu dà mẹ gbà kẹ́tsẹ́ nù màdó ma rékọdù ŋdjọ abu kọlẹ nyọ ma ànú dzi wẹ̀ ni ẹkú òwú mẹ ẹnà ó tsẹ bọ gẹ̀ nílé òwú kọlẹ taki e iliana na penyoli manya kini ke kote jihadi ke kote ya mu ke kote ya mu kolo mu na echeke ladele awa pul pul pul le ya hole bi le peto bi izinillah taki aljana noji yana rueju an chik ma kini muaz ki kan le ko to ile kide ya ona rueju jale akini one ki kado no o mi ashirika no ichowo kuna chei o mi wodoge ni ho ichi yo wei o tɔwɔ ese yali edze ŋdu kitso tutu mɛlɛ ama ye kitsi yɛ biɛnɛ n'egba ese du igbedubi kɛ ɛ one wago yi ma kitse ne olevi kɛ ne tan ene ki gonu ka kineju du ketete o ma do ba ŋu yɔ tiɛ kɛ gonu ka tete kɛ meju du wɛ ma de olevi ne o ama tiɛ kɛ gonu ka ta kɛ ke e ɔlɔwɔn yenyi ta kɛ mu dabi ɔmɔ ne de ye ma rɔ ɔma ke lɛ ke ma bi kilo anɛ ɛhɛn. Now. sallallahu alaihi wasallam براءة من الشرك hmm. mbo kene ke lohi ola e si olo titala ke kaile <clears throat> lakini au du kanipsa sana kakuma chi ile ya chi ẹ̀hún dúkà ní sísan àkùmá kì í ṣe nílẹ̀ alẹ́ yìí bọ́tẹ́ eh, wọ́n nílẹ̀ ṣì dàrẹ́ ti ṣe kéle aleykum salaam tó rẹ̀ jẹ́nà lójú kó ọ̀lẹ́kùn ẹ̀ka lẹ́ òtútàlẹ̀ àwọn ṣàjẹ́ mọ́ yìí ndé kú ẹ̀ abẹ́lẹ̀ tsi kẹ̀ náà mẹ́ta yìí tákẹ́ ń kà kà kú ẹ̀ tsi lẹ́ ẹ̀ tsi nka ne bisala sa ko ɛ le jibɔtɔ ɛ le jibɔtɔ ɛ jama kɛ la k'a tsi odokolotse ba odokolotse ɛɛ ɛnɛ ka tsi ana ne bisala sa mɛ nele ɛɛ wɔlɛm azi ɛnɛ haram tu hɛn hadisi ɔnka lɛm azi ɛlɛ adokolo jɛnɛ kala naam kini lɛ dziko tɔ ohun alikile wɔn ne bisala la ɔsɛ sɛri hadisi lɛ ni ɛnɛ kide ɛsɛ ŋtsɔ kɛtsɛ ayi ka yɛ ba ɔmɔ alɛ jɛnɛ alo lɛ mako yɛ ni haramtul harama wa halaltul halala olam azid ala dhalika shay'an ina duki man halal duki halal kiman chi haram duki haram takwa mele amma ina duki ya ki la ilaha illa allah ishi idi halal shi halal ni ya di haram chi haram ya daje abi ya daje lele to tun ki ni la ilaha illa le ki ma shirka ni enwe kidajele mana rekọd tehu kọlọ olevim ekọlọ kinyo mana rekọd shen kebiene penyoli to ojele kina ina dere tegbele to ya na chihu ga to na akidele narejima ko to gbade yakhruju minan nar that is ene du kichene pa ihlasile ya chukolo ki anaduna chunyuga eunan ene kina chin ge huna chi muslimi olevi re muslimi ne olevi wa kana fi qalbihi khairun ma chi sabire jun mem da biama me ko ta ki he don al khairi do i he don le ma yuzenu shairati enyo kide he don mamdu we ishe ishe we payo shair alkama o ma yuzenu khardilati maduwe kpai hardeleti enwe nya wama yuzenu zerati, kpɛn maduwe yawe zarrati eyelila tiɲɛ na yiko tɔ kele ta yu ɛhɛn eh, de de yamɔ kagbɔ yuzenu ɛhɛn eh, yuzenu yuzenu yi si ishe na roju ko enyo eniki dai na kalim salas ani en kuma cha birejun wa en ki ser in shari hadisi yake dai kuma kawai ohun tí ẹ ní kíkà kí lá ìlà ìlàlá òṣìṣẹ́bọ dúdú òkọlọ́hún káàkì ẹ̀yàn àdéhẹ̀dọ̀hún bẹ kẹ́kẹ́ ìṣẹ́bọ àdéhùn kọlọ́hún ẹ̀bí ẹni mú dàjọ́ mọ́ ẹ̀bí ẹni ẹnfi lugbo ehe eh, ẹnẹkì náà tìnyúgbé ihu nálẹ olóyìṣe gbégbélẹ olólẹtsọ pio yàtẹwò alijẹ ní ma wọn tsojú jí wọn tó má yuna àmì ex prisoners jahanama na wosibila ọjọ kí ló wà tẹwò mánu wọ́tẹ̀wá tẹ̀rẹ́tìl àmàdìṣẹ́wàgẹ̀ bí anna kẹsìràn mímọ́ yẹ kúlù láìláha ìlàlá ishe wewe amibe kumaka kila ilaha illallah yadkhulu nara mana tuna mele okola hali abireju jali yake aha ishe ni wewe amibe kumaka kini la ilaha illallah hmm. Wow, gościu. O. Umay umay aja gani ha. Thank you. نعم وقد تواترت أحاديث àmọ́ àdìsí wọ́n ṣe rọ níwágẹ̀ bí anna kẹsìrán wéwéwéwé mímọ́ yẹ kúlù láìláha ìlàlá kú àmì bẹ́ẹ̀ kùmà kàkí láìláha ìlàlá yẹdu kúlù náírà kùmà látúná tíṣà àdìsí kà ní ṣèjì ní àdìsí ṣe rọ níwá wéwéwéwé summa ya kharuju min ha amma ta kuma dumadu kwe hun eh na laki aka oje ki dai ge eh ino yoji ni ba aje mola un ti akini ishina mi be kuma ka kila ilaha illallah kuma na cho gbegbele una mm tí na bí kuma kí la ìlà ìlà la mana tsɔ gbégbé le ihu na ɛsɛ awo kuda ya lukura ni yɛ firawo na kaki la ìlà ìlà la o amantu anahu la ilaha illa lezi amanat bihi banu israila wa ana minal muslimin abɔjɔ do yihun al'ana wa kada asita qab wa kunta minal mufsidina wal yawma najika bi badanika litakuna liman khalfaka aya to ɛnɛ dukiya kila ila ila la kì í a ọgbẹgbẹlẹ àṣẹwọn náà àmà àmà àdìsí èkìdá ẹṣẹ àkíní ìṣèwé àmì bẹ́ẹ̀ kùmà àkílá ìlàhà ìlàlà kùmà náà tún náà tákùmà dùhù ẹṣẹ àkíní ìṣẹ bọ́dẹ̀ ihò kọlọ́mà òlévi ọtí mọ́dẹ́ẹ̀kì <laughs> abútàbẹ́ṣẹ dẹ́ẹ̀kì oyeji àmẹ́wọ̀dúnṣákàlẹ̀ yá ṣe àmà ìmúdà ní ṣíríkà ń kàní èkìtì hákè ámúnẹ̀ yàhó mẹ̀mú ara wọn pàtsáká tákì ìbò ẹ̀yìn ọ̀hún kìbọ̀ dẹ́ tíkítíkí nǹkan ya túnkù wọn ti ṣíríkà ńlẹ̀ wẹ́ẹ̀sì ìnẹ̀nẹ̀ dúkì àtsọ̀ gbégbélé wọn ní ṣé mú ṣíríkì pàẹ́ káfìrì pàẹ́ múnáfìkì àbó mẹ́ ẹ̀ta kìdẹ́ àmọ́ àtsọ̀ gbégbélé wọn náà àmọ́ ẹni ìṣì mú ṣíríkì ìṣà káfìrì ìṣì múnáfìkì yàtúnyúga yànnátà àlìjẹ́nà ọjọ́ kí wọ́n adúlù gbogbo ló ti àlìjẹ́nà túmọ̀ yà kọ́rọ́jù mi hà mẹ́nà ní tìgẹ̀ mɛmɛnɛ kì í akɔla yi ɛna ɛna da abirija madisi wa ita sheikhul islam atakaka yi fún ɛgba ka adin islam tsɔ ɔmɛkpa yálà ɛdi dziko fún ɛgba ka adin islam ɛma kini ɔmɛkpa yìí nà olevi kì í atsi yẹn ìfɛ dɔ ɔmɔtɔ ìtsaka tso olevi ìtsaka olevi tsi fún ɛgba lɛ fún ɛgba kó islam nɔdɔ dɛri mɛfa titi wọn ataki dɛ rɛ ɔkɔla wọn akɔla ama adisi kì í dɛ kó ibnu taimiyya watawa taret yana ma da shi cewa ga bi an allaha harama alan nar wajen dushi haramu na an ta'akul athar sujudi ibnu adam kuna ji ule ugbo kọma níbi adam ma ṣe sùjẹ́dà ọjọ́ náà fẹ́ yóró kuna jẹ gbégbé lẹ́nu. fọ̀há ọ̀la ì ami be kidai kuma kai kanu yusalluna amana chambe kuma ka kila ilaha illallah malacho wa yasjuduna lillah machi sujada waje na fayulu wata wa tarat amadi chi wachi waro nige bi annahu yuhramu ala nar man qala la ilaha illallah imdi haramu una ne ka kila ilaha illallah wa man shahida anna muhammadar rasulullah yawm jala kini muhammadar rasulullah sallallahu alaihi wasallam lakin ọmọ kọlá kọlá kẹ lakin ja at mukidatun bi koyo de sikal ama ami ẹyukọ ẹsọli keke ìṣe wa èkì ṣe wojì ìṣe nà mẹ pàkínà mi bó kùmà kí láyé la ìṣe ọ̀yà kàtà ń wọlé àkàwá èkì wọ́n á sẹ́rù kúlù ha wewe ami be kuma kaki la ilaha illallah lɛ wewe ma la ya a la ya arifu mama mi mi la ilaha illallah lɛ la ya arifu li ikhlas ma mi ikhlas un wa aksaru man ya kulu ha wewe ami be kuma kaki la ilaha illallah inna ma yukalu ha takolidan ika ma ka ye tolu kuma li kuma ina ɔlɔ kuma si la ilaha illallah takolidan n ye unye wacho awakpachi yagini amama agwa mọlọwọ n todo lẹhùn àṣìlá ẹlà ẹlà oṣù torí kò ń dé ma nìyẹn ọjọ n aw adatan bẹẹki torí kì í dẹ wọn ọgù takalidan kpai adatan ẹyìn kí kojú ojú mi ta ẹhẹn. Uh -huh. e eh, ma do takalid abele de etorun keke onchi toduku eloji meneka ìṣòwò àtsẹlẹ tó dúró lẹlẹ ẹwẹ lọkọ takalẹ de egule lọkọ lóso nẹ ee ẹnìkan na ẹtsẹ ohun mi àtsẹ ìṣòwò tó dúró ìní ma nù fún onye wa lọ ọgbọdun tsaka le eyan tako ne kí go ne tsetse tsẹnukẹun lẹ le na dẹgọ kpa yi anabi sallallahu alaihi wa sallam ẹni kuma tsi tẹkẹli di ŋun tsi rasulula muhammadu rasululahi sallallahu alaihi wa sallam tọ amayi ma tsi la ila ilala olójú tẹkẹli dan kpa yi aada wọlé mu tu xaalit iman taki tẹkẹli di lẹ abeke ŋɔ wòlɛ ili adamu akpa oru nyɔ ima nigɛnu ineke utsi kpatsaka ina bebi bieta neke na tsi la ilala ina tsɔ ina bi bieta ɛmatsi ni hã abo ɛmatsi adze wa mi no ee wedzi benu kɛmatsɔ wɔnu nudza tso do kide hɛ dɔn imatsi yaki ni ke aliɔ ŋgbo freedom ba yatsi nu tɔ ɔgu la mi bele lɛ la ilala ilala lɛ ya kpɔ na nyɔma ɛtu nanu bí muṣáṣẹ́tì kọ́lìbìhì halawatul imani la ilaha illa allah wala isoku hedoma itunye hedoma wa ghalibu man yuftana inda mautihi abele de ko abelele ojile ma ohun ma kaka abu ma adike gba oku ma ọjọ́ eh, kí jẹ́ kí anakanya kéèsì kéèsì ilá ilá ilàlá ẹ mà kí ilá ilá ilàlá kéèsì wọn ṣojú yíta jẹ́ kí jẹ́ ká ní kéèsì wọn àdìkẹ̀gbà okun abà ní kéèsì ilá ilá ilàlá ọ̀ ìndẹ̀ bọ́ọ̀tì ta kíkà àwọn agbútì kàkà kàyà lè amẹ̀ òyìn ni ọ̀gá alìbìmọ̀ yóò tẹ̀tẹ̀ ní ìndẹ̀ bọ́ọ̀tì ẹgbẹ̀rún àmì bẹ́lẹ̀lẹ̀ ohun maka kanya kuma e kawun a dika ba uku inda kanya make na uzbila a uzbila a uzbila ya ki wakwa kakwa ya kalma imani wafil kubur ma waka kanya kuma e hojige amsal ha ula'i olu juwa mi belek ma chuluwan kama fil hadisi da ki wai hadisi sami'tu nasa yaquluna shay'an faqataltuhu eh? eh? okay fakultu ko fakul okay ta wace jemi dole ko abala da mi sami'tu nasa yaquluna shay'an yana unce gbo ka mu na kokola ka fakultu e. <laughs> won la e e unu go wakai wa kala bo ma kila ila ila la on ko gbo ma kala abala unu go kai abele amashi takalidan abeki ada ogalibu amali ha ulai ojile kolami babai ina ma hiya takalidan ojile koloma kuma ce ci takalid on isile al kuma lika muna ci wa ma ce ise to du kuma nurun we hedon wakiti da abi amsalihim taki chukoche kpami be kuma cholo uchi abelele ma chukoche le mai odu kani ne nka kuma ne kubo ma bekini le ka kuma je ihin wọ́hùn mẹ́n àkọ́rọ́bù náà sìmínkọ́lì yìí tààlà àmàlẹ́ tẹ̀márù kọ̀là kọjá náà fẹ́ lọ́kẹ́ àlùkọ́lá yà kí ni iná wọ̀jẹ́dínà ábá àná àmàṣí agbẹ́jú akẹrẹ̀bá màtáàmà alá ọ̀mẹ́tìn ojí ùchẹ́kà ùchẹ́adínìkà wọ́n iná alá ásárìhìm tó dábẹ́lẹ̀ ẹ̀ǹwé kà má akẹrẹ̀bá màtáàmà lẹ́yìn alá ásárìhìm agùnúbì mákẹ́ òbí amẹ́lẹ́lẹ̀ mokutɛdun wọn a ma tsukɔtsɛ wọn a ma tɛ wu amɛlɛ wọn a ma tsukɔtsɛ le ba amɛlɛ mokutɛdun ekete daa jẹ́ nàlọ́ yìí kó sọ́tò àhàzá abayẹ kó ogun yọ mẹ́ta wọ́hìn na ìdìn fọláàmù náà fàtì bẹ́ẹ̀nẹ̀l àhádìsì ilé munafati ina wunyin ina lojojin ina durin agbade ama adisi lẹ́nu hadisi kake ake ni inna la harama la man qala la ilaha illallah nara ko bayo ya kharuju nina nar man qala la ilaha illallah ile ale ojila mu atuda mewi ya won ni ajimutu ki ade amari silege ni fa innahu idza qala ha bi ikhlas torí chan ko ne ka ki la ilaha illallah pa ikhlas wo yakinan pa yakin ta ma yake ci ya peko lam yakun fi halihi lam yakun fi hadhihi fi hadhihi alhal ikmadi halilelen alikuma chulen musirran balikuma chuli balileleke musirran ala zambi asalan ya gwachiyo izunubi ete gwachiyo izunubi kidehunle ya ka kila ila ila la hukpo ka atengo le hekide gamo makuma jacho kotu ngini elima chekibo mashisho katu chekibo e ne ka kola kami ene ko kaleli ki alikuwa ni gbegbe edo ele bota ama amadehi ratu kuratu gboduyin echile enleku amayi maka kila ila ilala ama musiru ala zambi asala wọ́n ṣe ní zunubi yìí e kà máa wójú wọn àti pọ́ ó nẹ̀ tún máa dá dágbà tí mùsùlùmí ogun ló máa wọ̀ ṣe fẹ́yìnà kàmáàlì ìkìláàsì yìí òpẹ̀kọ́ ìkìláàsì ń wọ́n yẹ kí nìyí pa yẹ kí nìyí yóò jìbù yàmjàm dòtútù ànyẹ̀kú nà láha àhábò ìlẹ́yìn mínkù lè ṣe ìn kìmdà kí ni ọjọ́ yànyẹ ọjọ́ kìmdà ní ọjọ́ kí n yẹjú tẹ̀hún dúlẹ̀ ọdẹ ọjọ́ kí n yẹjú tẹ̀hún dúlẹ̀ fọ ìzẹ̀n ìṣẹ̀ǹkì má tsabẹ̀lẹ̀ ń. la yabki fi qalbihi iradati lima haramala ya nwa bo ya tihe do no iradati an kojo kube gbe an kojo na fe lo po na un wala karahata lima amarala ila ko en kojo do na un shen ma cha be shin en nilele ine gbadu ki ana tihe un kojo na fe lo tene kuma chi kuma tono oja kine ma be haram ya de human wala karahata iya kon lima amara lahen kojo dodan iga na imda na reju tanu je na reju ko mana enne ki chene kimahi la ilaha illallah le gwefe po ku ya mo levi nile emi kojo kakini haramu ichi kuma chele ya chipo emi kojo kakuma chele ya ya hiye ne wole <clears throat>

ẹni lẹ ọjọ́ mi ló ṣe haramu ń torí kí a tún náà ní o ìṣe náà lójú kó ẹnẹ ẹhun kọjú àkínní wọn abẹ́ ẹ̀mẹ́tsi yá hihẹ̀ náà wọn abẹ́lẹ̀ ìmá tsaka ní kìtsi ní yá hihẹ̀ náà ń yá sọ̀rọ̀ àkànnì kìá tsi ní ẹhun kọjú àkúmá kìtsi ní ilẹ̀ anyi edu ní yíyà àwọn ŋéjú abókùnmá tsi ní ẹni lẹ wọn ọjọ́ mi ló ṣe haramu yá jẹ́ làwọn ni wọ́n kánẹ́t lẹ́hu zunubu kọ́bùlẹ̀ zálíkà ìtsẹ̀n kìtsẹ́ nàmi zunubi dọ́gbé lẹ́lẹ̀ fọ́ iná hazel iman iman nílẹ̀ kìnnẹ́lẹ̀ wọ́n hazel ìkìlás báyìí ìkìlás lẹ́lẹ̀ wọ́n hazi tọ́bẹ̀tì túbẹ̀lẹ̀ kì àtsẹ́lẹ̀ wọ́n hazi mọ̀kìbà ńgẹ́jọ́lẹ̀ kì ànáwọ́jọ́lẹ̀ wọ́n hazel yẹkìn kìtsẹ́lẹ̀ mọ̀tsọ́lẹ̀ lẹ́kọ́ la tatruku lahu zamban yani zunubi duke atɔnɔtɔmɔ gen ila muhi anhu tseki kpalu bɔtɛ tiɲɛ rɛdzi mɛ ko tiɲɛ rɛdzi ko olefi duke nɛ dɔgbata kɛ ni ikilasi toba mohiba yekini imani ɔgbɔdɛ ŋu kumatsi olitsaka le yahi zunubi lɛ kpalu bonɛtɛ bɛ kí amolevi akpalu wa. kama yamhu leilu nahar dagulu kodu ali ahoro ka kpalule kodu kimere konyule ki awaka go wane mutu oroka oroka yanu yanu boki adago yanu boki adago gen fa iza qalaha ala wajhi kamal ise hun ko ne la ilaha illallah laka oji oje poko almani umina shiriki ya kpona yun ko shirika akbar elile wal asgar gbeyi kɛkɛ wa haza gɛri musiru ala zambi asalan kaka nilɛlɛ yi a kyɛnɛ kɛ wɔn waakyi yi o le bie kyeɛ tɛgɛni i waakyi yi zunu bie kyeni wɔyɛ gɛfiro lahu ɔyɛ nafɛ lɛ aduban wɔyɛ haramu ala naari yahoo mi kyi haramu imati unan wɔyin kɔɔla ha ala wajihi kɔlisi bihi ihyɛn ko na yaki ilaha illallah o jie ki ikhlasi mina shiriki kuyi shirka al'akbar ya lile amma duna al'asgar shirka yi kaka ya ce ille de wi ma ce ni ma ki ma gbabo atun yi de ya ce len ma na bifa ya ce ni na kode ya ce ina kan ina gbogan ina edu ohun de len amma shirka yi kaka ya, ya bele wa in lam ya ati ba'adaha walam ya ci ba da ha ma yuna kidu zalika ya ci shirka ya kai iya nan wiki ya wahi la ila ila la hulatun to yan kuma goke wa hadhihi hasanatun enyon le ki a chile me ma kuma na ci enyon ki a chile la yukawi muha shay'un min as-sayyi'ati ine gbadu kia nikina nunga gugu kia dego kpao lefin fayarjuhu biha mizanul hasanati taki ebienenle ila eh, fayarjuhu biha mizanul hasanati tako ebienilele iliatri scale ekichi enyole ebienenle iliatenyole makakanya liame nauzubillah ẹjẹnu nẹ ilẹ atẹyàn ugbo gbẹ alo kama fi hadisi butọ kọta dakuwe hadisi bukọta fọyà harumu ala nari mamu e ti si e haramu na wọlákin tankusu dẹrẹjẹ tọhu fil jẹnẹti ama dẹrẹjẹ ŋu yà bọ ana yi halijanna ẹnna ìṣe ni lẹlẹ òun tiẹ nẹ kẹnyọ òun tiẹ ti ẹbí ẹnẹ lè ama i ẹ eh, percentage ŋun nana nu kani tsi ɔ fifty five percent ɔ sixty percent ɔmo yinɛ madu aɖe gbɔ kpɛ ne eke nɛnyɔ seventy eighty ninety masha ne bisala la ɔsɛ ɛnɛ dukia ni hundred no aleykum salaam anabi sallallahu alaihi wa sallam ṣe kɔla ṣirika kɛkɛ ɛni riya wado riya shirka kake shi mashi yin shirka kake riya jima wado ria ba a ria kpa su ma'atu ko kitila ji na uzbila shirka lebe yan shi kake da yanu egbem egbem lele shi yan yanu <laughs> tẹ́wù fún adẹ́bọ̀ dọ́gọ́ kpọ̀ ọjọ́ lẹ̀ abẹ́lẹ̀ màdùn nẹ̀ dọ́gọ́ kpọ̀ ọjọ́ tẹ́gbà ìṣà níbi ẹ̀rọ dọ́gọ́ kpọ̀ ọjọ́ ẹ̀wọ̀n àdàmẹ́ àmì yẹmi nẹ̀sára nátúná torí kùmàdà níbi ìṣà dọ́gọ́ kpọ̀ ọjọ́ ẹ̀wọ̀n àdàmì yehudu nátúná torí kùmàdù zéèrù dọ́gọ́ kpọ̀ ọjọ́. Mm. Lẹ́sìrìkì lédè gẹ̀ẹ́sì kẹ́kẹ́ ìṣẹ́ náà akbar ce afara'aita manita haza ilahahu ilaha hawa ayin wajilan fa adallahu allahu ala ilmi wa khatama ala sam'ihi wa qalbihi wa ja'ala ala basarihi gishawa ele ni kan ojo na mo ile ojo ni le wa man yahdihi min ba'dillah afala ta'qilun shirike le de on kwana ga shi chabo chodo chokatete ji auzubillah shirika kaka ile chenu Aha. ehun tɛ dɔ kɛtsɛ kɛnɛ tse kisi kaba eri tse olevi kaba eri ɛnɛ kisi ehun kɛhun dɔ kɛtsɛ kɛnɛ tse kisi sirika tse rabi shirka yanayi abida na mala amalu bin niyad dole ce kai kobe alaikum salam na na uda manyan lo amma ce ne yake kai ke ada bati shirka on se ni ki amudu de fe yani halale lachichi aya magizi na lenyo wala ne wala ne o chere kale na be okay ah tọ́ òun dẹ́ kìí ni kama fi hadisi butaka fayaru malanar walakin tankusu darajatahu fi jannati bi qadari zunubihi alki zunubi ya de abele ohun alijanna ye awa ne amma ẹ̀ṣẹ̀ ń kì í má tẹ̀yàn lẹ́nu yánà ìrójú kó tsenke nyuie tse tebie ne ama aluki tulele abele abe le alijɛne awa ne tsenke tu le keke alijɛne anyate itu le pɛɛ abe le yana awa ne egbadu kim di fifty fifty ta koko la kpa na waki ke tsenu gbele kuma na e, de ne na owu ebie ne tsi fifty enyua tsi fifty yenu wo ɖe araf ɔmɔle ya ya nɔ ɔdzɔ dze ɔdzɔ kete me gbɔ ma nɔ taki aɖe pɛ taku ma bele tɔ ŋu kɛkɛ abi point yi ka kɛkɛ taki aɖe ti alidzɛnɛ ɛni lɛ tsɛ ne yi kina alidzɛnɛ ye the last person kana ti tɔ dɛ wɔhu abi xilaafi mɛn rɔdza ha seyi atihi bi hasana atihi yɛn de yi ki dɛ yi emu da lɔdzodzi wɛ nɛ kukɔ lɛ bie nɛ ŋu nana tɛ nyɔnu le wɔ maa ta mo sira na la zalika taki leku iwachinyi ebienele ishenyo kiaje nyeuna tebienelin fa innahu yustojibu nara enile mdochuchu yana tuna wa in qala la ilaha illallah dagba kichika ki la ilaha illallah wa akh wa khalasa biha min ashirki akbar dagba ki mi la ilaha illallah la gwefe ku shirka ilile dagba ki chebon ama enwe ise ebi na wọn ṣe tẹ̀yàn wọn lè lakin na hulam ya mut alazalika imda le ku oji abelen lam ya mut alazalika in le ku oji abelen ya ṣàbẹ̀rẹ̀ jù hàn bẹ́ẹ̀ ata bá da ha bisẹ́ yìí àti òbí lẹ́ ìkàkílá ìlà ìlàláhu òkọ́lẹ́ bí ẹni ìwọ́n náà dùn máa ń pọ̀ ìlà ìlà ṣe ìhìlá ti ṣe wɔn mɛ bi na do wɔn ma raja hat ala hasanatin taka bi na lɛ elia tɔ enyɔli enyɔi tɔhidihi tɔhidihu tɔhidihu kina lɛ taka bi na wɔn nana elia ti enyɔi tɔhidi lɛ li na ozibila wɔyi na wo fi ha li kɔɔlu ha ilya ide ha li kɔla wɔn lɛ kana mukulisan kimu di mukulisi e ikilasi. na lakinahu atabi zunubi amma himda shi chulefi auhin auhin tazalika tauhidi iki aho tauhid le chukata yolebi che takili aho tauhid le chukata ihugwe gboke ọkatula na ruwe jugwo wal ihilasi iwọn olebi che kia ihilasi nlegwegbo fọ ada afẹtuhu taki mudi ikhlasi mu lɛ kpae tohidu lɛ yi da i mudi da i fun fo ada afatuhu <laughs> taki ihu gbegboke wɔkuwi wɔkuwi yɛti naari zunob taki oleviun yamu kpahiduwɔ una hata akɔrɔ kati zalika taki lɛ yahɔ yahu gbudoke adike gbele le zunudun kinana le nyikpɔduna tuna yi matini kiwuna ki zunudun le dzo tse mamu tɔmɔ le ame zunudun le ŋuna rɔ dzo yi tse ki wudzo kpatsaka ki zunubi le ma wɔ bɔ gɛn takuma mu do kina fi alijana kide kuma do gbogbo na ti alijana bi khilafi mokholisi ama ene kitsi ene kitsi mokholisi de abe kuma ka wa yi almustaikina ekiche ni yekini enile meme nkoja chi onwi fa inna hasanatuhu fa inna hasanatahu inna eh, fa inna hasanatahu tuda mukole nyole nyon le la takunu illa rajihata ala sayiati ina gbadu ki aja chi chikite olefin ole ọmọlẹ alijala kí ni ẹnu tó máa ina na dunci annabi muhammad sallallahu alaihi wasallam akatiti ama e ma te na iki olevi e kinya we nyoe enyoe ki to levile odun ya ide da ma chen ke bodo na ma do na le al insan ma ha cha ka e feti de pe egbeyan la moto kuchi ene ki gbeyan olololo le won e bi na ma teyan le ale ki ayi wala yakunu musiran ala sayyi'atin ishe ne yake agwacin ya biya ne yace fiyo ishe ne fa in mata ala zalika ishen kiliku ja balale dakhala aljanna ya gutsi aljanna ani kirman yana eh eh wazi yo insha Allah n'aka akademiki akọla méjì sinamọla méjì pátápátá ọlẹjọ dudu tsẹ ọla kotsokotso ẹtsẹ mọkọla gíga la dọ ọla kotsokotso. ọ awe kan.